jẹ́ tí wọ́n lò ó bá má jẹ́ pé èyí ń sọ má jẹ́ pé ọmọ mi sọ ọlọ́run gbà mí o. ọ̀pọ̀ ẹ̀dá ti sọ̀rọ̀ tí tí wọ́n lò ó. torí kò bí mọ́. ẹ̀yin ará mi ò sọ̀rọ̀ ìkàlà rọ̀ bàgbére. good morning from Canada. Bí obìnrin máa Nàìjíríà kan preach sáà méje sáà. love you, love you. too. Love you too, love you too. My sister, God bless you. Ṣé ìrànwọ́ fún Ọlọ́run? Hello. má gbàgbé mi o. Má gbàgbé mi o. Ẹ má gbàgbé nọ́mbà ilé mi o. Dádì, má gbàgbé mi Ọlọ́run. me, God bless you. For loving me, God will show you love. Love you too. God bless you. Majogogun adó, ìyá ìjọ majogogun oṣù. omi láti rà bá bẹ àtàwọn omi láti rà. The love me wà á sà ní wà á sà ní ṣùgbọ́n adé mọ́nìkẹ́ ló wà rẹ̀. Oníṣẹ́ ọwọ́ máa bàánú jẹ́ náà.

yìí. ọmọ mi dá ẹ̀ṣẹ̀ mo ti yọ kúrò bẹ́ẹ̀ pé mo fẹ́ràn ẹ̀ṣẹ̀. ẹ̀jẹ̀ ló mi dá ẹ̀ṣẹ̀ o. pé mo fẹ́ràn ẹ̀ṣẹ̀. èyí lògùn. jẹ́ lára ádámù lọ́gbà ó bàbá dáyé. ẹlẹ́ṣẹ̀ continuously continuously ẹlẹ́ṣẹ̀ ó ti yé and the title of my message and topic today is just a sign okay sign I'm going to talk about sign now and I will first before I go I want to pray Heavenly Father we say thank you for this moment we worship you Lord because you are God. There is nobody like you from east to west, north to south. That if it is that be glorified forever. And in Jesus' name, I cover myself, glory Jesus. I call my people, blood of Jesus, my daughter, my son, all my family, all my well wishers all over the world with the blood of Jesus. O Lord, take without control. Lord, fill me now with your presence. I want to speak, Father, speak through my mouth, direct my tongue. Father, give me wisdom, knowledge, and understanding in the name of Jesus. I refuse to make mistake, O Lord, because I've committed my way into your care. Make everything perfect for me in the name of Jesus. Direct my soul, direct my body, direct my tongue, direct my heart, direct my brain, direct my feet, direct everything I do, direct my platform. And from this moment, Olúwa yàn fún mi o, yàn fún mi o, bẹ́ẹ̀ lórí kò sí In Jesus' name I pray. Amen. Let me quickly, before talking about the sign, you see, the title is sign. I, I, I hello and I greet everybody on my platform. Okay? Um, been a while i think today last week friday mo ṣe kan ní last week friday láti gbà yẹn mi ò jáde sọ̀rọ̀ i am just don't feel like you know i don't feel like you understand and at times when you are angry you learn to be quiet at times when you are happy you learn to be quiet at times you know it's not every time you talk at times you know for you to continue your strength if you want to continue having strength and uh, you want to be you want to overcome at times you have to be quiet okay because odò bá dágún tí ò pariwo nígbà mìíràn àwọn tó bá fẹ́ tẹsẹ̀ bodò wọn nílé ṣe kí á wéréwéré tẹsẹ̀ bodò náà wọ́n máa wò ó torí wọn nílé mọ lẹ́yìn tiẹ̀ ó ti yé bẹ́ẹ̀ yẹn so ẹ káàbọ̀ lẹ́ǹkan sí i welcome to my platform my name is Bola Afolasade Ṣubolade Esther Ṣubolade Esther ayé ọba so bọ́n ṣe máa ń pè é nìyẹn o ẹ jọ̀ọ́ ẹ̀yin tí ẹ wà lórí platform ẹ má pè mí pẹ̀lú ìpèkúpè ẹ dẹ̀ má ṣe nǹkan burúkú ẹ má pè don't drag me okay please those of you who normally drag me please for God's sake don't drag me okay àní ẹ̀yin tí ẹ dẹ̀ máa ń tí ẹ máa ń ṣe ìdánwò burúkú fáwọn ènìyàn láti jẹ́ kó lè jábọ́ láyé also be careful okay because whatever you must so, you surely reap okay. Um, mo kọ́kọ́ kí n tó wá sọ àwọn signs àti àwọn nǹkan tí mo fẹ́ sọ yìí òun náà ni wípé there's a woman called me yesterday you know tó bá jẹ́ pé wọ́n pè mí ordinarily I'm not angry for people calling me but normally I tell you I have my own burden I have my own stress I have, everybody has, my own is not the end and it's not the biggest problem. Whatever they may be the problem, I'm not the, kò ń ṣe mi ló máa kọ́kọ́ ṣẹlẹ̀ sí, kò dẹ̀ ṣe mi ló máa last person So everybody ló ní problem no, dẹ̀ ní ṣòro ẹ̀, ẹ understand? So èmi ò sọ pé kéèyàn bí ẹni mo ṣe wà yìí, èèyàn kọ́ ló máa sọ iṣẹ́ rí ìgbésí ayé ènìyàn. Ẹ́ àwọn ènìyàn tá a bá crucify àwọn ibi tí ò bá dára nínú ayé ènìyàn, a kàn máa wà conscious of that in tí ó ń ṣe tí kò dára yẹn ni ṣùgbọ́n tẹ bá gbọ́ pé ìwà òkín wa sile, ó ti yẹ ba báyẹn ẹ torí ẹ̀ tí èèyàn bá ń jalè tó bá jẹ́ amúrọ̀bà tó bá lòun ti ronú kùwàdà tẹ wá lọ fi sínú báǹkì tẹni kó máa ṣe kó máa ṣe kàṣíà ó máa jalè tí ò bá ó ti yé tó bá ti wà kárìdéwé nígbà mìíràn pé ah òun mà ti lọ fún punishment olè jíjà rèé àwọn ayédè ti mọ̀ pé ó lè mà lòun ah wọ́n mọ̀ pé tóun bá ja ilẹ̀ ń sìn ah wọ́n á sọ pé ìwà ó ti yé ìyẹn ló máa rántí pé àwọn èèyàn ti òun ti jìyà fún rí àwọn èèyàn dẹ̀ ti mọ̀ pé ó lè lòun so he has to be very careful kò ṣe pé bóyá olè yẹn kúrò ó ti yẹ yín mẹ́yẹn but ẹlòmíràn tó bá dẹ̀ ti wá ṣe títí tí and whatever you now being conscious of if you don't be careful in tẹ́ bá ti ń wà conscious of that thing yẹn tí ẹ fẹ́ ṣe mọ́ tó bá ti yá ẹ máa gbàgbé ẹ you go you let that thing go olórí lè máa ṣe rí pé wọ́n máa ń sọ pé n tó ń pè ní repentance nìyẹn so obìnrin tó pè mí lánàá yẹn ó ti yé i'm not going to say sorry to you All right, because i know that Before anybody called me, I know there's people behind it. Okay? Before anybody called me, and again, if you want to call me, I'm sorry to say this, I'm not proud, but orúkọ téèyàn máa jẹ́ ní ìgbà tó bá di olówó tálíkà ló máa ti gba orúkọ náà orúkọ téèyàn ò rẹ̀ nígbà nígbà tó bá di olówó tálíkà náà ló máa ti kọ̀ ọ́ ní mi ò ní gbà mi ò se ni mi ò gba orúkọ ìṣẹ́ nígbà tí mo ṣe ṣe nígbà tí bá tún máa jẹ́ nígbà tí mo wà ní tálíkà orúkọ tí máa jẹ́ nígbà tí bá tún dolówó tálíkà náà ni máa ti sọ pé orúkọ ilé yìí náà ni máa jẹ́ tí bá ti dolówó ó ti bẹ́ẹ̀ so pé mo wà mo sọ pé mo my one situation or the other I'm not the only person the whole world is going through one problem or the other I'm not the only person tó mọ́ máa sọ pé ah wàhálà wà o kiri kan ṣẹlẹ̀ ní pàkọ́ èmi nìkan kọ́ o mhm. so ẹni náà pè mí lánàá mo dẹ̀ sọ fún ẹni náà ó rèé bó ṣe pè mí kí ó ṣe pé pè mí yẹn ni problem ó ní ọmọ kan ní mi ò mọ bóyá ọmọ bóyá àgbàlagbà ni ẹni yẹn ti ń tọrọ owó lọ́wọ́ mi sin but ìgbà tó ti ń béèrè owó lọ́wọ́ mi ó jẹ́ ìgbà tí èmi fúnra mi ti ń wà tí mo need owó seriously this person kì í ṣe òun nìkan but òun particularly mo ní mind tọ́lọ̀ ń bá dá mi lóòdó ni ó pẹ̀lú àwọn tí ó wà nínú list mi ó ti yé bẹ́ẹ̀ mi ò gbàgbé ó wà lórí platform bí mo ṣe ń sọ̀rọ̀ yìí Adérónkẹ́ Bádéjọ she been she been sending me message and prayer every day long time in fact she try very much every day ló máa kọ prayer request ó máa ti pé ó ti fẹ́ pọ́dún kan tó ti ń send prayer kìíní sí mi ìgbà míì má kàn tó wò pé because tí mi ò bá dáhùn gbà má kàn wò pé àmì tí ní kankan tí mo fẹ́ ṣe fún ẹ lè ẹni yìí sorry to say màá gbà míì mi ò ní rí because ó lè má jórí àkáǹtì tí yóò tó send message sí yẹn mo lè má longin sí orí àkáǹtì yẹn ṣe mọ̀ pé ẹ mọ̀ èmi mo lè control account mi níta but tí mi bá long sórí account yẹn mo lè tún bá jóṣù kan ni mo tó long sórí account yìí bíi lórí messenger yìí tí mo torí ó ní every account ló ní messenger tó máa lò tí mi ò bá long sórí messenger yẹn mo lè má rí tó bá jóṣù kan ni mo tó long sórí ẹ̀ mo lè má rí ìmí ìkẹ̀dẹ̀ rèé ó máa ti lọ sí àwọn wanted stormy message bẹ́ẹ̀ yẹn you know I mo máa ń feel back on tó bá dẹ̀ ti rí màá kàn dá ma ní thank you very much God bless you also you understand má dẹ̀ tún ṣe é mi padà you know kó tó bẹ̀rẹ̀ sí send message mi ó ti request fún mi fún assistance and ebi náà dẹ̀ need assistance you know but dẹ̀ sọ fún there was a day mo I was expecting because somebody promised me that I should send my account number even in Nigeria I send the account number I also send told her that you should send her account number to me so having in mind that okay if anybody yẹn tó bá credit me, o tí bá ti gba I will credit this person because for the anything tó bá ti tí mo agbára mi bá ká you understand me but láti gbà mí ò tí ì dá lówó dẹ̀ ṣì bísí láti máa send message sí mi ó dẹ̀ máa ń kí mi you understand me mi ò dẹ̀ so pé ẹ má kì mí many people ló máa ń send message sí mi bẹ́ẹ̀ yẹn tí ò bá ti jẹ́ pé hi hello i love you i like you all those things èpè máa ṣépè fún wọn ni so anybody So sọ pé òun fẹ́ sè mí ó lè ìwà ìgbà òkè foníwà sílẹ̀ tí bá kàn dákẹ́ mo kàn fẹ́ swallow gbogbo nǹkan kì í ṣe pride o mo kàn fẹ́ swallow gbogbo nǹkan mo kàn ń gbàdúrà pé ọlọ́run o àwọn nǹkan tí ó bá jẹ́ pé ó lè affect èmi àbí tó lè affect others àbí tí ò ní jẹ́ kí àbí yẹ tí wọ́n negatively I'm just trying to swallow them and praying to God to help me you understand me kò ṣe pé bóyá ìwà mi mo ò tí change mo ò tí change kò pé mo ò change torí mo mọ̀ nínú mi pé I'm not a bad person I know very well I'm not a bad person mo kàn lè ní àwọn kankan tó yẹ pé others lè má like ẹ àwọn tó dẹ̀ wà nínú ayé tèmi tí wọ́n like ẹ kò mí pé kò like ẹ because in tó wà nínú ayé ẹni tó lòun ò like ìwà tèmi wù yẹn ó ní and millions of ìwà tó ní tí mi ò like but má kàn wò pé òkè kí ni mo fẹ́ ṣe sí ìgbà ẹni ṣé mo fẹ́ tòtórí ẹ̀ lọ dún bẹ́ẹ̀ ni bóun lọ ọlọ́run ti rí kó tó di bó dábẹ́ so we learn to manage our mistake and our flop ṣòtìyé that lady called me yesterday the reason why mo fi sọ pé ṣe o sick mo are you sick or something because hmm, let me tell you something àwọn èèyàn máa rò pé mi ò mọ game sáwọn èèyàn gba i know but i don't need to talk tó bá wò mí tó kàn fẹ́ káyé mi wà shattered bó bá ṣe fẹ́ kó rí fún mi kò ń ṣèpè bó ṣe máa rí fún ẹnìyẹn bẹ́ẹ̀ mi ṣe wà yìí i don't want any other pa any ayé anybody kó wà ṣẹ́ta but èmi kàn wà ní pé àwọn kan wà tẹ́ pé mo ti make up mind mi i don't play with them i cannot play with them i cannot make friend with them i don't like them again and when my spirit is against them my life is against them god is even against them everybody ló ní ẹlẹ́dàá títí ẹ̀ okay? ẹnìkan bá mi ṣeré mi bàyẹ̀ mi rìn pé expensive joke lẹ́ni ìyàwó yeah i don't want to don't call me that, like that Bola K1 Ultimate, don't don't call me, okay? Don't say that to me. Don't drag me. I see that thing. Gbogbo nǹkan bẹ́ẹ̀ mo rí dragging, okay? I saw that like dragging. You are trying to drag me. And if the people say they are not watching my platform because I'm not, I'm not going to suck. I, I, I hate K1. I tell you, I hate him. I hate him with all my mind. Kò dáa kí èèyàn sọ hate èèyàn, but all mọ̀ pé mo hate ẹ̀ ọlọ́run ti mọ̀ pé mo ti hate ẹ̀ despite pé ó ní àwọn kọ̀ọ̀kan tí mo ti ṣe àti nǹkan tó ti tó ní tí mo like but ní òun fúnra particularly I hate him I sorry to say this okay so please don't drag me I see that like a dragging and uh, mo emotional okay and I don't want to share today because of that because I don't want anybody to drag me don't drag me please. go go to bring glasses. wá ṣe kúkìsì o ṣùgbọ́n kó wá ṣe cookies tó máa fi ṣe ta fi ń ṣe birthday cookies máa fi ṣe birthday ní Canada cookies máa fi wọ̀nyí sí. <coughs> so so please aha that woman oh god kí ni n tẹ eyelashes yẹn sísàlẹ̀ ni. please as i'm saying please don't drag me okay so don't measure my name with anybody ẹ jọ̀ọ́ jọ̀ọ́ lọ ẹ má drag me more enough is enough of yẹyẹ tẹ fi mi ṣe o ti yé bẹyẹn obìnrin yẹn pè mí lánàá she called me yesterday i don't know the person her name is i don't want to i don't want to measure her name mo dẹ̀ rí pé gan commercial. I want to, I want to, I want to, I want to call her out. Yeah. Her name, her name is Bola Ade Abiodun Idowu Ajiboye Ajiboye. Her name is Bola Abiodun Idowu Ajiboye. You see, first on the, I think that um, Thursday, Yesterday now, she say hello to me. That's it. She say hello ma. Téèyàn about she hello ma. Thousand of people man she hello ma Ben yẹn understand. Téèyàn about she hello ma, you write message to me if eh, if it's needed, okay? Hello ma, and I was looking. She didn't say anything. She called me with a eh, directly after some time I think um, she called me with the video call She àmọ́ pé téèyàn bá pè your bẹ́yẹn Toba she ṣe ẹ̀ ló mà yẹn tó message sí me because she write very well ẹ understand like some people if it some people don't like like me me on ní time bẹ́yẹn because tiba ìbá jẹ́ pé mò ń sọ̀rọ̀ báyìí màá wà lórí nǹkan one thing or the other I always busy doing one thing or the other Even when I'm sending message, I want to send message. I only, I, I, that's why I love voice notes. Okay? I love voice note very well. You can write me, voice note is very easy. You can be doing something with your hand and also talking with your mouth. Okay? So, you can send me a voice note. But she didn't say anything. I don't worry. But she called me directly with a, a video call. And you know why I'm so upset about this person? It's because that time I wasn't around. Like some people, I've given the order, okay? Um, Canada, anybody, anybody, not evil people. Evil people don't tell me, don't monitor me. If you don't monitor me, the law will judge you. The law will destroy you. Evil, because I'm not an evil person and I'm not a criminal, okay? If I go out, mi ò dẹ̀ sí nínú ẹ̀wọ̀n. I'm not, mi ò sí nínú house arrest that people i'm not an army Me, ò sí lẹ́wọ̀n mi ò commit i have not committed any crime tó máa fún house arrest okay so i have right to go out okay i'm used to tell people i'm homely okay but at the same time i don't need to tell anybody i'm just telling like i mean only expose i mean telling people that my lifestyle because of uh, incident and what have happened between me and some people and you know why you are talking about people also you have to explain yourself to people, to the whole world, to know you as well. You understand me? And I'm making the work so be easy for people who want, who want to study me. All right? So, they, when they know that I wasn't around that yesterday, mo ti wò lánàá yẹn gan tí bàjẹ́ pé ní ìgbọ́n ní ah I was busy a little bit. I have many things to do. So I don't want to wait for my daughter. Like today, I suppose to. In fact, oh God. Tolu, àwọn nǹkan tó ní kí n send yẹn àwọn the other document yẹn jọ rán mi létí àbí kó bá mi bí mo ṣe wà lórí láti ṣàtẹ tó bá ṣe tán o lè bá mi sáré send ẹ̀ ṣùgbọ́n èyí ní Friday so mi ní tẹ̀m náà mi ò ní tẹ̀m púpọ̀ lórí bíbá so bí mo ṣe mo jáde you know bí mo dẹ̀ ṣe jáde yẹn ẹni yẹn pè mo ti mọ̀ pé it's a monitoring call yeah it's a monitoring call okay monitoring call ni ẹni yẹn pè mí o pè mí rí mi ò bẹ́ẹ̀ sọ̀rọ̀ rí ẹ ló mà ló kàn ṣe ó kẹ́ tó bá fẹ́ bá mi sọ anything kódà tó bí ẹ ti ẹ̀ pé o fẹ́ gbé mi dìde mi tí wọ́n tì mí ṣubú sí ó ti yé yín tó bá fẹ́ gbé mi dìde torí ẹ mú nǹkan tẹ́ ẹ ṣe ẹ̀yin evil person you know what you have done okay you don't need to disturb me you don't need to bother my life àwọn tó bá fẹ́ ṣe nǹkan fún yàn kó wọ́n bọ́dẹ̀ èèyàn wọ́n destroy ayé èèyàn ìwọ tó rí mi tí bá stress tó tún máa fún mi stress sí you are evil nothing but evil alright ẹni yẹn pè mí pẹ̀lú fídíò mo gbé mi ò gbé sójú mo mo mo mo gbé you understand kò sọ̀rọ̀ but nígbà yẹn ọwọ́ mi gan mi ò lè mi kàn sẹ̀ mo kàn tẹ́ ó ti yé bẹ́ẹ̀ yẹn ẹ mọ bí fóònù mi ṣe wà nílẹ̀ báyìí orí fóònù náà ni mo kàn tẹ́ so mi ò gbé sójú mi she's actually bóyá So sọ pé kó wo situation of my team wọ́n fẹ́ kó wo nǹkan tí mo tí mo wà ojú mi wọ́n fẹ́ wo situation mọ́ situation mi why do you want me to be a why do you want me You want my sadness. Why do you want me to be? Why are you torturing me? Why do you monitor me? Why do you want to know my situation? Why? For what? What I needed, you are not giving. What do you want? Later, wá sọ. Mo wá bèrè, mo wá ńgbà tí Mo ó pè Let me show you. She called me twice and I pick it. But I kò dé pick lọ́dọ̀ ẹ̀. You see? You see? And I call back again. Nígbà tí ó tí ó sọ̀rọ̀. I mean, nígbà tí ó dẹ̀ ṣe yẹn. Mo ní hope no problem. Kon nígbà tó you can see that the first time tó kọ́kọ́ send the video. Tó kọ́kọ́ send the shetiri. After that, I send message to her. You can see, I now said hope no problem. I now said nígbà to send pè mí lórí video lẹ́ẹ̀mejì. Tí mo dẹ̀ gbé tí ó sọ̀rọ̀ yẹn wọ́n fẹ́ mọ surrounding ibi tí mo wà of course ibi tí mo dẹ̀ wá yẹn wọ́n play music ńbẹ̀ yẹn inú shop ni bọ̀dí inú shop yẹn wọ́n play ọmọ gbogbo inú shop tẹ́ bá wà míì wọ́n máa play oríṣiríṣi cartoon àwọn nǹkan míì you know depend on nǹkan tí wọ́n bá ṣe nínú shop yẹn ó dẹ̀ dúró sí sórí fóònù kò sí mo dẹ̀ mo dẹ̀ dáhùn pé I hope no problem kò dáhùn mo pé padà lórí audio kò píkẹ̀ ó rìn kò píkẹ̀ mo wá sí mo wá ṣe lẹ́yìn tí ò pick mo wá ṣe send message padà sí wọ́n why are you calling me with your video with video are you sick because o pè mí lẹ́ẹ̀mejì mo gbé o sọ̀rọ̀ o kò wà lórí fóònù bẹ́ẹ̀ because o fẹ́ mọ nǹkan tí o fẹ́ mọ bí tí wọ̀ nígbà tó dẹ̀ wá yá nígbà tí mo sọ pé you are ṣé o sick nǹkan tí mo bere ní question is a question ní ṣáà ti sọ pé o ṣì rè àbáyé ò ní da bó ṣíní àbó ṣòfò àmọ́ sọ mo ní hope you are mo ti béèrè pé hope no problem ní tí mo send rèé this is it let me show you látẹ̀yìn ó máa ń rí sí i'm coming i want to show you ẹ má bínú you can see see ìgbà tó kọ́kọ́ you can see ah ṣé hello ma mo ní mi ò dáhùn ó wá kọ́ mi pẹ̀lú fídíò mo pé ẹlẹ́ẹ̀kejì ó kọ́ mi náà mo gbé kò sọ̀rọ̀ ó kàn wà lórí kinní mẹ́yẹn láti máa wo iná tí yàrá bá pè ẹ́ tí ò bá gbé bẹ́yẹn then no want to study you wọ́n á wo situation bí tó wà bí tó bá ṣó ti yé àti tí ìṣòwò bá wà pẹ̀lú àwọn èèyàn yẹn máa sọ̀rọ̀ lábẹ́lẹ̀ wọ́n fẹ́ mọ̀ ẹ́ wọ́n fẹ́ mọ̀ kí ló dé tẹ̀ yọmí lẹ́nu ìgbà tó wá yá ẹ wá rí message mi sẹ́ẹ̀dì náà mo ní hope no problem ṣe ti mo tún respect ẹ pé hope no problem ẹ ti rí mo wá pè lórí call audio call kò gbé èmi ò pé video because despite pé òun ló pè mí lórí you see ìgbà tí ò dẹ̀ dáhùn mo ṣe wá send message mi ní are you wọ́n ní why are you calling me with your video with video are you sick kò tí mo wá dáhùn yẹn kò dáhùn ó tún mo tún pè pẹ̀lú fídíò pé mo fẹ́ rí mo wá fẹ́ rí ń sìn so kó wojú mi nǹkan tó fẹ́ wò nǹkan tó fẹ́ tó fẹ́ mú kó kó kó crop ẹ̀ kó lọ sọ fún wọn pé à ó ti sunkún ojú ẹ̀ ti wú ó ti yé bẹ́ẹ̀ yẹn ó ní nígbà tó wá yá tó rí pé mo ti sọ pé òun sick yẹn because kan tó ń retí náà nìyẹn kó ba lè lọ fún àwọn tó ràn níṣẹ́ Tolu be careful I'm on the live chat ó dẹ̀ mo kọ ẹ̀yìn ẹ̀ síbẹ̀ yẹn sìn kí ló kàn gbé nǹkan ní ní gbogbo tó máa ń fi iphone eh, eh, yẹn mo máa ń hètè lórí ẹ̀fọ́ kí I tell you but uh, that is not kò ń ṣe ẹjọ́ mi sìn sorry for that máa ṣe nǹkan tó ń ṣe lọ ṣe meat pie kó ṣe cookies fún mi tí máa fi ṣe bẹ́ẹ̀ dé. Uh, we are looking for okay ẹ máa gbọ́ o ó ní sorry for interrupting you my daughter just pass here ọlọ́run ló ní mo cover ojú ẹ̀ ń sìn Oh, ó up? but I don't like her she doesn't want her face to be showing every time she's complaining bitterly we are looking for someone who can help us to post online to solicit for donation ẹ i'm sorry to bother you madam ẹ máa ni wọ́n pa o i thought i call i call with audio ẹ máa ọmọ ni mo ṣe ọ̀rọ̀ ọmọ ni mo ṣe uh, thank for the abuse. ṣe nígbà tí mo kọ́kọ́ bá sọ̀rọ̀ politely yẹn gbà tí mo kọ́kọ́ bá sọ̀rọ̀ politely yẹn ẹ rí pé kò dá mi lóhùn she doesn't because she's waiting for me to be cross she call me for sign for with video how can you be calling with video with video and then you are telling me you don't know why do you want to see my face tó bá yá wọn léèyàn ṣe pé tí bá jókòó mi jẹ́jẹ́ why you torturing me ẹ̀yin tí ẹ ṣe mo mọ ẹni tó ṣe please excuse me if you cannot help me you cannot make me happy you can use that if you cannot make me happy don't make me cry okay if you cannot make me happy don't make me cry because i'm try as much as possible ẹni tí bá sọ pé mo fẹ́ràn àbí tí mo bá you know to make people happy if you cannot make me happy don't make me cry alright if you cannot make me happy don't make me cry and don't frustrate my life because if i don't talk if you believe you have seen a fool if you believe you have you can do me you can maltreat me the way you want the law i'm me need that shape with anybody ní tó bá ti ṣe máa ìdá tó bá jẹ́ dáadáa ó máa ṣe dáadáa fún ẹ tó bá jẹ́ burúkú ó máa san fún ẹ so ayé yìí gbogbo nǹkan tá a bá ṣe láyé a máa tún jèrè ẹ̀ láyé a máa tún jẹ́ lọ́run ìyẹn bó ṣe jẹ́ so ẹni yẹn torí mo dẹ̀ ti rí i saw a lot of sign so if you want me now mo wà lórí èmi tí mo wá sórí Facebook ẹ mọ iye ìgbà tí mo ti pariwo it's not good no it's not good for cookies. No, use it for meat pie. I'm not good for meat pie. Montana cookies is different. No, it's good for meat pie. It's good for meat pie. Oh. Okay? Just roll it. Okay? Roll it very well. You can roll it, mix it again very well because uh, you understand it's good for meat pie actually. Ingredient meat pie mo Okay? Because mo fi ẹyin mo fi mix but eh, kó lè reach dáadáa ni. Ó fẹ́ dàbí cake àbí no but you roll it very well mix it no lo kini yeah lo kini so wàá lo plate yẹn wàá wá jẹ́ kó flat dáadáa ṣé o ti understand wàá jẹ́ kó flat dáadáa dáadáa ó bá wà okay so manage your tí kìjọ ẹ má bínú sorry i'm trying to direct my daughter want to do she cookies náà máa fi ń ṣe bẹ́ẹ̀ dé níbí wọn ò dẹ̀ ṣe photo shoot ní Canada mi ti ẹ̀ ní aṣọ tí mo fẹ́ fi ṣe photoshoot tí ti yé yín ẹ bẹ́ẹ̀ yẹn I will ṣe photo shoot torí pé even go prime minister Canada mi báyìí cookies ni ọjọ́ tí mo ti ọjọ́ tó ń ṣe celebrate on the Christmas day ní birthday wọn wọn ò celebrate ìyàwó wọn gbogbo wọn ò ń ṣe níbí báyìí àwọn tó bá dẹ̀ fẹ́ ṣe kọ̀ọ̀kan wọn máa lọ mú kéèkì àbí ọjọ́ tọmọ wọn dẹ̀ ṣe náà tó ń celebrate ọmọ wọn kàn ṣe happy birthday happy birthday happy birthday wọn dẹ̀ gbé sórí line wọn dẹ̀ kó cookies sínú abọ́ báyìí ṣó ti yé ní ìwálẹ̀ ìsọ̀bọ̀ yẹn máa ṣe síkírìtì tó ń jẹ́ káwọn yẹn bọ̀ Canada ò ráyè pẹ̀pẹ̀ you understand ibi tó bá dẹ̀ ń gbé ní tó máa ń ṣe bẹ́ẹ̀ ló máa bá wọn ṣe ó ti yé bẹ́ẹ̀ kó má dàbí pé bóyá ṣe ni ẹ I don't want to talk torí gbogbo nǹkan tó torí anyway let me continue talking so that woman ìgbà ẹ ti rí mi pé mo jókòó mi jẹ́jẹ́ ni èmi èmi náà gan bí mo ṣe wà yìí wọ́n ní kí n jáde wá mú èmi tí mi ò sọ̀rọ̀ látijọ́ yìí they just want me to come out ní kí wá solicit fún owó fún ẹnìkan ṣé èmi nìkan ni mo wà ní orí Facebook ṣé ẹnìyẹn ọ̀rọ̀ ọmọ ló ṣe òun o ọ̀rọ̀ ọmọ ọ̀rọ̀ ọmọ ò ṣe mí gbogbo nǹkan tí mò ń sọ pé wọ́n ṣe fún mi tán ìkà tán ṣe fún mi kò ṣe ọmọ mi àti èmi ọ̀tọ́mọ mi náà jọjọ ṣe fún ni ṣé ọmọ mi ò wà involved so why people will see that one some people will be looking for the person's trouble pé torí wọ́n bá sọ pé each time you get angry like this ó ṣògo kan nù ni èmi ò ní ṣògo nù kẹ́lẹ́ anybody má anybody tó anybody má tọ́jú mi ẹ jọ̀wọ́ ẹ torí ọlọ́run don't touch me don't touch me you ask me you call me with the video if you want to give me something lẹ́sẹ̀kẹsẹ̀ ni madam ẹ jọ̀ọ́ o ẹ wo iye different hours tó wà láàrin ìgbà tó pè mí tó kọ́kọ́ ṣe àìmà sí mi because they are expecting me to come out me. i'm not coming out tí bá fẹ́ jáde tí bá fẹ́ jáde àwọn jáde máa by tí judge, but dẹ̀ jáde ìgbà tí mo jáde direct mi nígbà tí mo speak lórí facebook me. nobody give me direction ìjọ́ just mo judge. nobody give me direction only god my instinct no don't support me so i'm not coming out because of people i'm not coming out because you want me to come out and then wọ́n máa sọ pé bá ṣe pè é because o ti bínú sí i you understand me Eh, o ṣògo kan nù ni ẹ jọ o ògo mi ò ní sọnù kẹ́nìbọ̀dì so sọ̀sọ́kùsọ sinimọ́ kò ń ṣẹjọ́ ẹni tó jàmàlà tí ò sanwó àwọn tó fi ẹ̀gúsí ṣe lálárí bá wí ó ti yé yín mẹ́yẹn so thank you ìwọ obìnrin yẹn o ní pé thank you for the abuse yes To bá yẹ alákìjà gan kó jẹ́ gbogbo ní first lady Nigeria ìyàwó Buhari nítorí máa gbà ló gbà yẹn simple as that because mi ò mi ò mi ò bá yín sọ̀rọ̀ pẹ̀lú ìbínú from beginning you say hello madam and i'm expecting you to say something you are not talking thousands of people dem máa ṣe hello bẹ́ẹ̀ sí wa ìmí máa ṣe hi ìmí máa ṣe báwo ni ìmí máa ṣe show wa ìmí á máa ṣe pé beautiful ìmí á máa ṣe pé yo kini kan a lot of things like that lórí mo dẹ̀ fún yín ní orders yẹn ẹ pè mí mo tún gbé call kí ni ẹ máa gbé mo tún béèrè lákọ̀ọ́kọ́ ẹ gbé ní fídíò because you want to see my face because you believe that ara máa ti ní o àti ìṣe kankan fún ẹ kò lè rí kankan ṣe èmi gan bí ṣe wà i'm not celebrating myself àtọmọ mi o birthday o i'm not going to post that happy birthday to me i'm not going to say that i'm not going to say that i celebrate my daughter oh, she's doing the birthday today i'm not going to do that photoshoot náà fi ẹkùn kùn mí lójú ní last year tọ́ni kan má ṣe dáadáa gan tí mo sanwó gbówó ní láàsì ẹ̀ mo ṣe photoshoot ní láàsì ẹ̀ yẹn ẹ́ ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ wọ́n sì wà lórí investigation yẹn títí dòní because wọ́n lo different background fún mi wọ́n wá ń wò pé different background ṣé mo tún ti mọ̀yàn tó tún ti nírú lẹ́yìn ní Canada ni I'm not qualified for any good things any good life that is meaning they are still torturing me they are still monitoring me they are still investigating it up to date ṣé màá tún wá jókòó please kí ni mo gbà lọ́wọ́ yín please face your life because mo rí olórí orílẹ̀-èdè kan ó dẹ̀ gborí èdè tó tóbi dáwọ́ ní ṣùgbọ́n mo rí bó ṣe wá tírélà yẹn lọ ṣe ló ṣubú sójú títì o ọkọ̀ burúkú ò ní jálùwá o olórí orílẹ̀-èdè ni o olórí orílẹ̀-èdè ni o kó dẹ̀ ń ṣe orílẹ̀-èdè nàìjíríà ẹjọ́ ẹtorí ọlọ́run ẹni tó bá mọ̀ yàn ẹjọ́ ẹtorí ọlọ́run ẹjẹ́ ń fèsì ayé mi o torí pé àwọn èèyàn ò fèsì ayé wọn ẹ kò fẹ́ máa fa ayé àwọn kan gbá table tennis kẹ́kọ̀ọ́ máa fi ṣe ẹ̀fẹ̀ kẹ́ máa fi ṣe yẹ̀yẹ́ ṣá kẹ́rẹ̀ á sọ pé ẹ̀yin kọ́ please we don't want people to fail to fail again especially important people that tó wà okay. àfẹ́ torí láti ìjẹta ní tí mo ti láàlá yẹn lèmi ti ń gbàdúrà fún ẹni náà kò sí bí èmi ṣe lè ro burú àmì bẹ́ẹ̀ yàn ṣe lè ṣe burúkú sí mi tó mi ò fẹ́ burúkú fún but i just want to i don't want you again ni because the torture dey torture me say no at least ṣé mi táwọn bá dẹ̀ bá máa disturb ayé mi disturb ayé mi disturb ayé mi disturb ọmọ mi ṣé màá dẹ̀ máa sọ pé ẹni mo fẹ́ máa appreciate ni i cannot appreciate such people tá a bá dẹ̀ tún dákẹ́ ẹ̀ máa la dákẹ́ tá a bá sọ̀rọ̀ ẹ̀ máa la a sọ̀rọ̀ tá a sọ̀rọ̀ ẹ̀ máa ní ọ̀rọ̀ yẹn kọ́ ó ti pọ̀ jẹ́ ní wa lọ watch it kílẹ̀ fẹ́ please don't call me pé kí wọ́n ṣe solicit fowó you are not be giving me such fowó ọjọ́ tí mo gbé èèyàn wá sórí Facebook níbí i have solicit money for many people I've done it for even people my from my purse kí n tó wá Facebook mo ti ń but tá a bá sọ ẹ̀hẹ́ wọ́n nígbà yẹn ń kọ́ tá a bá láṣẹ they will bring another person to you know mo ti ń so èwo ni nígbà te ẹ̀rí mi lórí Facebook ń sílẹ̀ máa ń sọ pé èmi ni kí wá jáde òkun wa lọ máa solicit fún owó fún yàn ọ̀rọ̀ ọmọ lẹ́ṣẹ́ ṣé tí n bá dákẹ́ ìwọ́n sọ pé mi ìṣọ̀rọ̀ ọmọ ni ṣé wọ́n ní mi ìṣọ̀rọ̀ ọmọ ni tẹ́gàn mo máa jókòó tẹ́ máa yọ mí lẹ́nu tẹ́ máa sọ pé ẹ̀sùn lẹ́ máa wá káàkiri so ìyẹn bó ṣe jẹ́ o gbogbo yín bẹ́ẹ̀ bá ṣe ṣe fún mi kọ́lọ́run ṣe bẹ́ẹ̀ fún yín gbogbo yín bẹ́ẹ̀ bá ṣe ní fún mi lọ́kàn bẹ́ẹ̀ ni kọ́lọ́run ṣe fún yín bákan náà ó ti yé yín o ẹni tí mi ò nígbà tí mi bá mọ̀ yín rí sí báwo mo ṣe fẹ́ mọ burúkú lọ́kàn fún yín báwo mo ṣe fẹ́ etí mi ò bá kí gan ẹni tí mi ò bá ṣe happy birthday fún gan bírú màláìkà tó ṣe happy birthday ìgbà tó ṣe láṣẹ mi ò ṣe happy birthday fún kí ni mo fẹ́ máa ṣe fún fún birthday kan lọ́dọ̀ fẹ́ ṣe ní February nígbà yẹn tí mo ṣe fún nígbà yẹn tó fi ní ṣe promotion ló di ogun ló di wàhálà kí ni èèyàn tí mo di ogun tí mo dídì ra ago ago almost six thousand dollars yàtọ̀ sí gbogbo owó millions of dollars tí màmí náírà tí mo ná. No tí mo ná tó wá di wàhálà sí mi lọ́rùn tó tún ṣe oríṣiríṣi fún bẹ́ẹ̀ máa tó wá máa research person máa máa celebrate àbí kú wọ́n fẹ́ ṣókú ni kẹ́ àbí kò ní dáa fún bàbá ẹ mi ò fẹ́ bínú o mi ò fẹ́ bínú please Don't call me. If I, you don't see me outside, don't call me. Don't check on me. If there is any problem, tí n bá ní láti pariwo, tọ́lọ́wò dẹ̀ ní jẹ́ kí n rí ogun tó máa sọ pé ẹjọ́ o, ìkọ̀kan ó ti yé, because lójú ti ní, kàn sọ pé aburú kan ti ṣe mi. Mo mọ̀ pé mo lọ́mọ, ọmọ mi mọ àkáǹtì mi, ó mọ bó ṣe lọ lọ sí láìsà, aburú kankan ò ní ṣe mí. If anything happen that is evil, God forbid, it will not happen to me, it will not happen to my daughter, anybody somebody is by my side tó máa sọ tó and Canada and me, by náà I'm under Canada government I'm, I'm in the system of Canada Me o sí outside of the Canada mo wà nínú system wọn tó bá tẹ social security number mi síbẹ̀ Ati orúkọ mi social security number mi O ma gbé everything about me Jade, you understand me so I'm registered so abẹ́rẹ́ ni mí tí mo lókun nídìí mi ò lè sọnù ọlọ́run dẹ̀ tún wà lórí ọ̀rọ̀ mi he cannot leave me and forsake me All right, please i'm not angry now but know a lot of people wọ́n máa tọ́jú ẹ wọ́n máa tọ́jú ẹ anẹ́ni yóò dẹ̀ pè mí ó ṣe kó fẹ́ gbéṣẹ́ fún mi iṣẹ́ pé mo fẹ́ ọ̀rọ̀ ọmọ lòun fẹ́ ṣe kó gbéṣẹ́ kankan fún mi ó kàn fẹ́ mọ ibi tí mo wà ní because mo ti jáde bí mo ṣe ti dé yẹn tọmọ mi dẹ̀ dílé àti sún yẹn we have to come back home we must not go out owó kẹlẹ̀rẹ́ kò sẹ́ni tó fún mi ọmọ ẹgbẹ́ i need to i need to do many things for myself you understand me àwọn àjàlá ni ta ló nà bọ́mọ mi ṣe dé lánàá ìmọ̀ ní à èyí ló yẹ ká ṣe o but gbà tí ọmọ mi akọ̀ wá sọ̀rọ̀ tó pé ah, a máa ní nǹkan other things to do today mo ní àtẹ́m ah, dẹ̀ ṣe wà let me quickly go to this place a máa kó sí traffic a máa kó sí traffic olóṣì lórí burúkú a máa kó sí traffic but má worry a máa lọ a dẹ̀ lọ a dẹ̀ bọ́ sí mọ́tò a dẹ̀ lọ lánàá yẹn bí mo ṣe ti lọ yẹn náà ti rí ṣé ìtẹ́ tẹ́lẹ̀ mi mo ti ṣoore fún yín do you know what and help all of you that is tracking me this phone ẹ eh, ó yẹ kí n lọ sọnù sígbó ṣùgbọ́n mi ò sọnù iPhone you can track anybody ẹ̀yin hackers you hackers Nigerians mi ò fẹ́ but you know what ìgbà mi ìmọ̀tún máa wò pé máa náà ah, orí mi ló kún o torí àwọn èèyàn tó tún máa ń tẹ̀lé mi káàkiri ìmí nínú wọn gan mi ò expect kó lè ṣerú ẹ̀ they will be doing it mana maybe there's something special about me okay iphone you can track anybody ṣé tracking yẹn for you to track me pé ibi tó wà mi ì dẹ̀ pa location mi mi ò pa location mi náà ṣé mi track yín ni why did i track you did i give you trouble did i monitor you did i tell you why telling me did i call you with video call. you can you have location mi wà open why are you disturbing me now you call me with video you just want to know ibi tí mo wà yẹn ibi tí mo dẹ̀ wà yẹn kò ṣe fún rere lẹ fi ṣe fún mi just to be cutting people away from me ni for people to be isolated for people to be like to be destroyed nǹkan tẹ̀mí rí sí tẹ̀ ń ṣe nìyẹn pé kí láti ká yéèyàn lè bàjẹ́ ni please it's okay now mo ti dákẹ́ ẹ̀rù pé mi ò ní thousand of ọ̀rọ̀ láti sọ ni i have millions àtijọ́ just mi ò ti sọ̀rọ̀ ń sìn tó bá ní kí n máa sọ má ti sọ̀rọ̀ tó more than million tó ti máa jáde lẹ́nu mi bọ́tì mo jákẹ́ mo jákẹ́ wọ́n ní kẹ́mi máa máa solicit ìfowó do you know bóyá mo sick do you know ọmọ nǹkan tí consultation tí mo wà ní. ẹ kàn bí ní pé ẹwà lọ́ndà kìíní kan wọ́n lè pè yín wá mi ò lè tó bá tiẹ̀ ní good wá ti forí gbèpè kó tó di pé òun mọ kìíní And again, it's not a good intention. And again, I tell you, it's not a good intention. You have my number, oh. you have tag it. Eh? Location One One Two Four Seven. Okay? Mi ò ṣe burúkú. Kì í ṣe burúkú gan kí ló dé? Kì í ṣe burúkú lẹ́ ń tẹ̀ sọ because ẹ mọ̀ pé mi ò ń ṣe burúkú. Tí bá jẹ́ èèyàn burúkú gan pàápàá. Ẹ ní dúró dè mí, ẹ ní dúró tòdí sẹsẹ̀, ẹ ní lè dúró wò. Bọ́sẹ̀ ṣe ń dúró wò tẹ́ ń dúró wò tẹ́ ń dúró because ẹ ti rí pé ọmọ yẹn wà is too she's too mo tún wà pleasant you mo ti wà too kind that's why lè ṣe ń fi irun mú lè ṣe ń fi irun mú ọ̀ka fi hàn mú but ẹ ṣọ́ra gentility gentility of a tiger kò mí pé the tiger is a coward please alright please let us respect ourselves when I respect myself when people did a lot of things against me and I try to keep quiet and be on myself kí n kàn dákẹ́ láti swallow everything you think at times you will pay me mo lè ṣí ẹtí ẹ sí but I still keep quiet over it please let me be ẹ ṣe yes let's quickly talk about sign ẹ̀yin obìnrin àtọkùnrin sign lélẹ̀ sign kan tí mo kàn fẹ́ sọ fún yín àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ́n ní tí o bá wà nínú tó bá ní ọ̀rẹ́ tó bá jẹ́ àbí o wà ní tó bá jẹ́ obìnrin tó lọ́kọ àbí tó ti lọ́kọ tó ní relationship tí relationship yẹn tó ti hope lé lórí tó bá ti di ọjọ́ bóyá o fẹ́ ṣe nǹkan kan bí ọjọ́ birthday ẹ bí ọjọ́ valentine bí ọjọ́ kan tó ṣàyẹ pé àbó o ní nǹkan kan tí ó yẹ kó ṣe in your family you now need support of your partner you understand me tó bá ti kú some days to that thing kó tẹ̀ tó ti tó bá ti lè gbọ́ pé nǹkan oyún ọba sáà ó lè bẹ̀rẹ̀ sí make some attitude ó lè bẹ̀rẹ̀ sí make excuse ó lè bẹ̀rẹ̀ sí wá excuses just to dodge you or to avoid you you understand me at that moment ó máa fight ẹ it's a sign that that person have nothing for you okay it's a sign that that person doesn't proud of you it's a sign that that person is not it's possible he can dump you when it is time okay if anybody either ó ń ṣẹlẹ̀ sóbì ó ń ṣẹlẹ̀ sí gbàǹjà that is to say it can happen to a woman and a man anytime you are planning to do something or something you need to be encouraged and be support by some people some people looking for trouble looking for your trouble at that moment is to tell you that they don't They is sign of pulling you down you understand me They have no no good plan for you. They have no future for you. Okay? It's a big sign. And Chederi, Ọlọ́run gogon, ó ń ṣiṣẹ́ lórí sign. Try to get whatever, try to study people around you as from now. Okay? Try to study people around you, the way they treat you. Okay? I don't, I study people. God, you do. I, I do study people. I have a design spirit. But tèmi wà, mo máa, I love, I love, I used to give people long rope very well. Okay? And when you give people long rope, some people actually, they believe that, oh, but you ń fún long rope, You ṣe ń they count you like a fool. But you know what? They're actually training you. They're actually doing you good also. By one way, one ní they are hunting themselves by destroying their own self by their character tí wọn fi mọ̀ wá wù tí a fi tí wọ́n fi ń ṣe dáradára fún wọn táwọn fi ṣe burúkú wọ́n destroy ara wọn but wọ́n máa bí pé oh you know what we are actually hunting her we are hunting him but you know what wọ́n bà ara wọn jẹ́ ni wọ́n bà ìwà ara wọn jẹ́ wọ́n bà kàrí ara wọn jẹ́ but ẹni tí wọ́n ń ṣèkà fún yẹn ẹni tó rò pé wọ́n ń ṣe kinní fún yẹn ìyẹn máa build a máa build a máa ní sùúrù sí a máa ní àwọn ah, mo ti ṣe fún lágbájá náà mo ṣe fún tàmẹ̀dù náà gbogbo nǹkan tí àwọn èèyàn rí bíi weak point ẹ̀yẹn ìsáṣílì later going to be your blessing like ẹni tó jẹ́ pé nígbà tí a wà ní kékeré ìwọ nìkan náà máa rán níṣẹ́ wọ́n ní káwọn ọmọ mi kó jókòó ó wá di pé àwọn ọmọ mi yẹn wọn ò mọṣẹ́ ṣe apá wọn tínrín bíi ké apá wọn tínrín bíi bíi ẹsẹ̀ wọn náà ó tínrín bíi gata because they you know they don't do anything you know when you work at times you build you understand me when you work in at times you build you know but wọn ò build wọn àwọn dẹ̀ bìí pé we are enjoying ìsìgbádùn làwọn wà but you know what ìgbádùn tí wọ́n sọ pé wọ́n wà yẹn kì í ṣe ìgbádùn o because ní future wọ́n máa jèrè ẹ̀ ìwọ tí wọ́n dẹ̀ build tí wọ́n rò pé wọ́n use yẹn wá tún jèrè ẹ̀ torí ìwọ nísìnyí wàá kàn wé pé eléyìí bó ṣe ṣe leléyìí eléyìí á ṣẹlẹ̀ ó jẹ́ kí n mọ̀ wá lágbájá eléyìí náà ó tún ti jẹ́ kí n mọ̀ wá tàmẹ̀dì yẹn yẹn wò làkàṣe ìgbé yìí náà tó ti ti wá mo ti ti mọ̀ wá ẹ̀ mo ti ti mọ̀ wá you understand mi wàá máa mọ̀ wá wọn ìwà máa gbọ́n wàá máa learn nínú gbogbo àwọn nǹkan tó ń ṣe fún wọn wàá máa strong wàá máa build wàá máa ní energy the Lord will be making you you understand me he be building you okay then àwọn á máa lose á máa lose because they believe that àwọn ṣe àwọn really play game ni and they are losing it they are gbogbo ìwà wọn ń bàjẹ́ wọ́n máa dalẹ́ mọ́ ṣe in short time ó ti yé bẹ́ẹ̀ yẹn wọ́n máa di aláìmọ̀ọ́ṣe so sign dára check èmi rí ó nígbà yẹn tí n bá ti táwọn èèyàn bá ti ẹ mọ̀ mi ò fẹ́ dárúkọ èèyàn kankan lónìí but nínú àwọn tí mo ti sọ̀rọ̀ wọn tí bá ti sọ̀rọ̀ àǹtí yẹn tí bá táwọn àǹtí yẹn àti àwọn bọ̀dá yẹn àtàwọn àǹtí yẹn àwọn bọ̀dá yẹn tó bá tiẹ̀ pé wọ́n gbà mí wọ́n máa ń jẹ́ tó bá pè mí sí party but bring most of them tó bá ti pè mí sí party yẹn because they want to use you tó bá ti wá dìgbà tí wọ́n bá fẹ́ ṣe nǹkan tó bá pe gbogbo wọn báyìí gbogbo àwọn tó máa ń pè mí sí party let me tell let me mention him But yìí I pé mo ní mo lọ pàtí ẹ̀ nígbà tí ó she tó ṣe bẹ́ẹ̀dẹ̀ tọkọ ẹ̀ ṣe bẹ́ẹ̀dẹ̀ ó pè mí kì í ṣe pé mo dì í tí mo wà Nàìjíríà mi ò sí Nàìjíríà mo wọ mo ra ticket ni ó ti yẹ mo ra ticket mo kò nílùú ibi tí mo wà mo wá bá ṣe nǹkan ní Nàìjíríà ṣé wàá rí ọjọ́ èmi wà Nàìjíríà nígbà tí introduction mo wá sọ fún wa ah, mo dé torí ibi tí mo ti ra aṣọ òkè àti àwọn aṣọ ọmọ a máa dì sínú báàgì sínú kò jìnnà sí ibi tí ó ti ń tajà mo wá sọ fún mi ní à mo ní ó ti ń jẹ́ yẹn ó ṣàwọlé wa lọ mú bàṣẹ àríwá lọ mú aṣọ kan léèsì kan fún ṣọlá ṣọlá ò gbà lọ́wọ́ ẹ̀ ti yé so wọ́n sọ fún pé à ṣọlá fẹ́ ṣe kínní ó wá ní à gbàtí egèlè bó máa ní ó ní à òun máa bísí àbó òun máa lọ Dubai òun máa ṣe kínní kan kínní kan kò tí kò tí lọ Dubai o on a good day ó lè kò tí ra ticket Dubai yẹn o ó lè schedule Dubai yẹn sí bóyá a day after ọjọ́ tá a bá ṣe kínní ẹ̀ tó kò ń ṣe pé a fẹ́ ṣe for a week o just a day o you understand me ọjọ́ yẹn òun máa lọ Dubai gọ́gọ́gọ́ ó lè mọ́mọ́ lọ bú kó dẹ̀ lè má lọ Dubai ẹ̀ tí understand me they will use you àti ṣe many many many many things fún wọn ní owó tiẹ̀ ní o such people dey believe that you are a fool you understand me that is why nígbà mìíràn tó bá sọ̀rọ̀ wọn àwọn kan ẹnìkan pè mí jẹ́ kan ó ní àwọn ọ̀rẹ́ ẹ̀ kan wọ́n sọ pé tó bá nàìjíríà ní nàìjíríà kò ń ṣe àwọn obìnrin yẹn lè mí sá fún olóyè lẹ́dùnmarè ń gbọ́ ọlọ́run ọlọ́run mi lè sá fún anybody yàtọ̀ sí tọmọ mi pé mo sì kéré kọ́mọ mi kí n dàgbà kéré ọmọ mi ṣojú mi ẹ ti gẹ́ẹ̀tì mi bẹ́ẹ̀ yẹn ẹ wọ́n lọ sọ̀rọ̀ ọmọ mi nà ní tí mo sọ yẹn nìkan sọ fún mi wọ́n lọ sọ̀rọ̀ ọmọ ní ọ̀rọ̀ tí mo sọ ṣé rọ mo pa ni i'm saying ni ṣé irọ́ ni mo pa ni mi ò ṣe but ní tí mo fi ń sọ fún yín láàárọ̀ ni pé signs ẹ eh, wọn ò ní àwọn èèyàn tí ò ní nǹkan fún ẹ tó dẹ̀ ń wá láti pull ẹ down big sign ni o kó pè ẹ sí nǹkan ẹ eh, kó náwó ẹ kó ná ara kó ná time ẹ kó kàn pé wọn kì í ṣe pé wọn máa náwó wọn ò ní ra ticket wọn in fact o tún lè sọ pé wàá gbé wọn tó bá nídìí mọ́tò just to escort you to the place kàn lè sọ pé ìwókè ọ̀rẹ́ ẹ̀ lélẹ̀ àjọjọ wà ẹ̀ tí jọ ń ṣe they will judge you they won't àwọn ọkùnrin wà bẹ́ẹ̀ tó máa ń ṣe ọjọ́ tí àwọn ọmọ bá fẹ́ ṣe birthday àbí girlfriend wọn ìwọ ló péré ní girlfriend wọn o bọ̀ nínú ẹ wọ́n pe ìwọ ní bóyá ẹni tí wọ́n máa ń gbé sùn bóyá ẹni tó máa ń pè ní bóyá for campaign okay àbí yes àbí wọ́n ṣàpè ní nǹkankan ìwọ ń pè ní relationship but ó ní orúkọ tí ìwọ ń jẹ́ nínú ọkàn wọn ó ti yé bẹ́ẹ̀ yẹn tó bá perú láti lè mọ orúkọ tí ìwọ ń jẹ́ nínú ọkàn wọn irú èèyàn bẹ́ẹ̀ yẹn adọ̀jẹ̀ and days to your things they will neglect you they will look for excuses ni tó o bá ṣẹ̀ wọ́n wọ́n máa bá wọn jà but tó o bá ti wá wà nínú marriage àwọn marriage kan náà ń ṣe bẹ́ẹ̀ ọkọ àti ìyàwó mi máa ń ṣe bẹ́ẹ̀ fúnra wọn tán ti bímọ tó pọ̀ gan kì í ṣe pé wọn ò tí ì bímọ rárá wọn ti pẹ́ lo marriage but ẹni yẹn tó bá ti dìgbà tí ọkùnrin rẹ̀ ló máa ń ṣe majority of the i mean most of the time tó bá ti dìgbà tí ìyàwó yẹn fẹ́ ṣe kìíní ó kàn lè wá nǹkan ó kàn lè ní kí ló tó gbábọ́ síbẹ̀ yẹn kí ló tó fi nọmọ yẹn bẹ́ yẹn ó kàn lè gbẹnu sí nǹkan tí ò kàn just to create problem nínú ilé tọ́lẹ̀ máa wí tọ́ máa wí bọ̀ ó lè tiẹ̀ bínú jáde gan kó lóun fẹ́ travel àbí kó má tiẹ̀ wá ṣe kìíní kó ṣàǹbẹ̀ sí ṣe bákan àwa máa capitalize ọjọ́ tó bá rí pé o parí nǹkan tó fẹ́ ṣe yẹn á tún bẹ̀ rẹ́rìn such person won't use me they are using you they see that you are not care you don't really care about those um, Otiye, o ti yẹ advantage and again sign ni pé ó tún sọ fún ẹ wípé òun ní èèyàn kan tó jẹ́ pé ìyẹn ò lè gba bullshit yẹn a máa tún sọ fún yẹn pé ṣé o rí bí mo ṣe ṣe fún ọjọ́ bẹ́ẹ̀dì ẹ̀gbọ́n àbọ́jọ́ tó ń ṣe kiri kan àbọ́jọ́ tí ìyá ẹ̀ kú àbí tí bàbá ẹ̀ kú àbí tí kiri kan ṣe tó yẹ kó òun àbẹ́ o rí mo ṣe ṣe fún ni to tell you pé mo love ẹni mi ò love ẹ wọ́n máa fi ń sọ fún àwọn èèyàn kan tí àwọn ní ni pé àwa ò love ẹni yẹn o ohun tirẹ̀ mọ́ wa ni o but you know what àwọn gan bìdájọ ẹni yẹn ó possible kan má lè live o but because some people i'm sorry to use this language Hello ẹlòmíì bóyá wọ́n ní kushkush lórí ni ó ti yé bẹ́ẹ̀ yẹn they just wọ́n kò máa máa behave bí ẹni tó ní ọdẹ orí bíi mẹ́ta àṣọ ti yé wọ́n sọ fẹ́ nìkan èmi ti rí rí náà ni o ó ti yẹ yín mẹ́yẹn ẹ tó yẹ pé àwa ni ẹ tó ń stand tó yẹ pé òun pé òkè o ọlọ́run dẹ̀ ẹ má tiẹ̀ ẹlòmíì ò gba ọlọ́run gbọ́ ọlọ́run ń lò ó lè wá sọ pé kí ni kí ni ọlọ́run lò ẹ fún gan tẹ́lòmíì ò dáa ẹlòmíì dáa ju ẹ lọ á fún ẹ ní comparison á gbẹ́lòmíì jáde fún ẹ òun gbọ́rọ̀ mi á gbẹ́lòmíì jáde fún ẹ ó lè sọ pé kí ni ẹ gan ìwọ tó jẹ́ pé scamara ni ẹ ó lè sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹgbẹ́ òjá geere òyòrùbá ò gbọ́ èdè ìlú ẹ̀gbọ́n ò gbọ́ òyìnbó gan ò mọ̀ sọ ẹ́ kí ló wá fẹ́ compare o fẹ́ máa gbé ìwọ ló fẹ́ máa sọ̀rọ̀ fẹ́mi agbẹ́lòmíì jáde láti bullshit ẹ kò dẹ̀ ní mọ̀ pé ara mi kí lorúkọ ẹ̀gbọ́n Mósè yẹmi ara mi arákùnrin ẹ̀ ẹ̀ràn ó wà níbẹ̀ nígbà tí a pe Mósè gbogbo miracle àti ìyanu àti oríṣiríṣi tí a fi wọn Mósè wọn ò fi wọn etí ohun ẹ̀ jágere àti èyí tó mọ gbogbo ẹ̀ pátápátá láti lè pé ẹlòmíì lè sọ òyìnbó ó ní lady kan ti máa ń láìkì gan a dẹ̀ ti pè wá sí ṣọ́ọ̀ṣì wa rí nígbà tí mo wà ní South Africa redeem yẹn pastor bẹ́ẹ̀ ló pè ń gbà yẹn kí lorúkọ lady yóò wà lórí ó máa ń pray eh, kí lorúkọ eléyìí o ọmọ bíi Southern Africa bẹ́ẹ̀ yẹn Nàìjíríà máa ń gbé lady yẹn káàkiri báyìí wọ́n máa ń gbé kiripo she is a preacher she preach kí lorúkọ ẹ ooo ọmọ mi ṣì wà bí kí ọmọ mi wà ní kékeré nígbà nígbà tó wá sí ọjọ́ ó ti wà nínú ministry Ministry tó ti ń preach sí ó ti pẹ́ ọjọ́ tó ń preach gànjọ́ yẹn a máa dìde dúró she she's a preacher she preach yeah ṣe mọ̀ pé teacher wà preacher wà everybody with their gift but nǹkan tí mò ń sọ lélẹ̀ ẹni máa gbé comparison agbóríṣiríṣi a máa fi ẹ́ compare ó ti yé bẹ́yẹn àná ẹ má jẹun tàn yín oníkálukú ló ní àwọn ibi tí Ọlọ́run pè sí oríṣiríṣi ẹ̀bùn ló wà nínú agbo ọlọ́run tẹ́lòmíì bá preach fún ẹ wàá gba jésù lọ́jọ́ yẹn ẹlòmíì tó bá sọ̀rọ̀ pé olúwa gbọ́ ẹ jẹ́ ń sọ fún yín àwọn kan wà tí ọlọ́run ń lò gan fún àdúrà tó bá sọ̀rọ̀ kò ní sọ àdúrà mẹ́wàá kí solution tó wà ó ti yẹ yín kò gbúdọ̀ lanu ẹ̀ kí àṣẹ má jáde ẹlòmíì kẹ̀dẹ̀rẹ́ preaching la fún ẹlòmíì tí ìyà teacher teacher yàtọ̀ sí preach o you understand me? Oh, so Elomi, ìríran la fún Elomi, àlá ẹlòmíì dẹ̀ gbé mọ́tí multiple of those gifts of that talent ẹlòmíì gbé but kì í ṣe yẹn ni mò ń sọ ó ti yẹ yín mẹ́yẹn kò ń ṣe ọ̀rọ̀ yìí ni mò ń sọ ń sìn pé preach i'm not preaching but i'm telling you that nígbà yẹn ni ọkùnrin àbóbìnrin máa máa compare pé wo look at lágbájá look at àmẹ̀dù yẹn look at làkàṣègbè yẹn wo now ṣé o lè sọ̀rọ̀ tó ní ṣé o gbóyìnbó tó gbọ́ ni kò ṣe pé tí n bá sọ̀rọ̀ nígbà míì tí mi bá sọ òyìnbó ńgbà mi àbí tí n bá sọ òyìnbó tí mi bá sọ dáadáa ló máa jẹ́ kí n má sọ̀rọ̀ lórí Facebook doesn't intimidate me yes because àwọn míì wà nínú tó lọ university they got i mean confidence mo ní about myself some of them don't have it what i've been through tí mo sì dúró báyìí a lot of people have not been through one quarter of it wọn lè dúró mọ́ i'm pro i mean mo proud pé àlọ́ bí báyìí àlọ́ bí báyìí àlọ́ bí báyìí and we can still do things like àwọn tó lọ bẹ̀ ọlọ́run tó bá fún mi time ẹlẹ́dẹ̀ mi lè dọ̀yọ̀ ẹlẹ́dẹ̀ mi máa dọ̀yọ̀ but that's not what i'm telling you now that àwọn ènìyàn tó máa fẹ́ máa rubbish yẹ ní ìgbà tí wọ́n bá ní ìdíwọ́ ìwọ ò ní rubbish wọn but tó bá ti dìgbà tí wọ́n bá ní ìdíwọ́ tí àmì tí wọ́n ní ìdíwọ́ they will rubbish you be careful about them they have nothing for you wọ́n use any. they will wọ́n máa lo energy ẹ̀ wọ́n á lo owó ẹ̀ wọ́n á lo gbogbo nǹkan tó ní to humble and to honour themselves you understand me but ìwọ tó bá ti dìgbà tiẹ̀ they have nothing to offer you they are telling you that they are better than you they are telling you that we need you only to to be a slave for to be our slave we only need you to be our servant we only need you to do our work to cook for us to eat we are not here to assist you in any form Such people, so they are hunting themselves. Okay, but I'm telling you today that if you are part, I mean, somebody tí ó lè gbé people, púpọ̀ tó dẹ̀ were disappointed because a lot of people die because of shock, disappointment, because of hatred that people, you believe that they should show you love, they show you hatred. They've been shocked and fall, I mean, some go to coma because of that. that. Some have a VP, uh, that's hypertension. Some people, uh, their life been destroy you know they can't move on they can't continue they can't you know Oko mama máa dàbí àlá tó a lot of people wọ́n ti mental problem because of all these things. so if you don't want to be your heart to be broken I mean you don't want anybody to break your heart any longer when people are giving you some sign like that whatever they are doing to you okay I don't want you to do whatever they are doing to you back to them because we turn evil like them But what you can do, avoid them. Anytime they want to use you again, try to tell them, I'm not for mi ò use too many a máa trash I'm also honor vessel ni mí ok mo máa rántí bèbí yìí tí soul. ń sọ lẹ́ẹ̀kan yẹn ó wà lórí media ó ti wá sí church wa rí àwa she she's not even tiẹ̀ pupa tó yìí máa yẹn she's not as tall but you know she like short skirts. she like trousers like this she preach bẹ́ẹ̀ni lady she can preach ó you mean, bẹ́ẹ̀ yẹn àwọn ọ̀pọ̀lọpọ̀ gẹ̀dẹ̀rẹ̀ ẹlòmíì ní ẹ̀bùn Elomi ẹlòmíì ní àṣẹ ọ̀rọ̀ bẹ́ẹ̀ni tó bá ti wí ọ̀run máa dì í mú ó ti yé májẹ̀mú kí májẹ̀mú tí a bá fún ènìyàn nobody that is totally rubbish All right. so ẹ try kẹ lo sign ó ti yé yín ẹ lo sign yín ẹ rí i pé mo sọ i won post my daughter as a birthday pé ah, à ń ṣe birthday o i won post myself as a birthday à ń ṣe birthday o because Canada ń bí gbogbo àwọn tí mo ti rí tán máa ń ṣe birthday máa ń ah today wọ́n lè wà níbi iṣẹ́ wọn ni today is my birthday ó tán bí wọ́n ṣe máa ṣe nìyẹn but Nigeria ọjọ́ birthday yẹn bíi pé wọ́n kàn fẹ́ máa ṣe àsè ẹ mọ̀ pé àwọn Nàìjíríà láìkí ẹbọ wọ́n láìkí ẹbọ kán máa rú ẹbọ kọ́ máa sí oúnjẹ oúnjẹ iná dẹ̀ ni lot of people ti jẹun ayé ẹ̀ ti bàjẹ́ kò ń ṣe oúnjẹ tá ń sè nílé o oúnjẹ lot of people ti jẹun ní patí tí ògùn ẹ ti lọ lot of people náà ti jẹun ní patí náà tó jẹ májèlé tó délé kú ó ti yé bẹ́ẹ̀ yẹn oúnjẹ is a sensitive thing àwọn èèyàn dẹ̀ máa ń like láti ṣe oúnjẹ yẹn ó ti yé bẹ́ẹ̀ wọ́n like láti ṣe mi ò sọ pé àwọn tó ń ṣe it's a very good thing kí n tó wá sórí Facebook kí n tó di blogger nígbà tí nǹkan wà òkè gangan fún mi tí mo máa ń you know mi ẹ máa ríra mi mi sọ pé mo fẹ́ ṣe bẹ́ẹ̀ dè rí mi ò ṣe bẹ́ẹ̀ dè rí èyí tí mo ṣe tí mo ní mo wà níbí ìbànú jẹ́ ìtọ́ ọmọ mi ṣe bẹ́ẹ̀ dè fún mi ọmọ mi ló ṣe I don't do it I do bẹ́ẹ̀ dè fún àmọ́ máa ń celebrate ọmọ mi dáadáa látìgbà tí mo ti rí but torí pé ìtàn fi kọ́ mi ni wọn ò celebrate mi nígbà tí mo wà kékeré so nígbà mo máa dàgbà nǹkan tí wọn fi kọ́ mi kí wọ́n máa ṣe nígbà tí mo dàgbà wọn fi kọ́ mi ìsọ́kàn fi kọ́ mi náà ni pé go and serve go and do this for this person o gbúlọ tajà o kọ́dà jẹ and you can see still that in me i will be working for other i work like you know tó bá tún ṣe gan ẹlòmíì àti máa tẹ̀lé ẹ̀ oh, do you know what you cannot even speak english ṣé english ẹ̀ta ló help english tó sọ tó lọ́pọlọ lórí english tó sọ tí ò make sense english tó tí o kò ń sọ gbogbo gbogbo vocabulary tí ó yẹ pé ìyàwó òyìnbó gan let me tell you something Me, ò kàn teach lónìí but mo sọ fún yín pé sign yẹn follow your sign ó ti yé follow your sign kó dìgbà téèyàn bá fẹ́ràn fẹ́nu sọ̀rọ̀ fún ẹ tán kó tó mọ̀ nǹkan to ṣẹlẹ̀ and mo dẹ̀ tún bẹ̀yìn lẹ́ẹ̀kan sí please for God's sake ẹ má drag mi mọ́ okay ẹ má drag me, mọ́ if you cannot celebrate me you cannot help me don't drag me again All right? at least wọ́n bá dẹ̀ sọ pé kéèyàn dúró ẹ ti ní kó lè sá i mean mi ò mi ò fẹ́ lo owó yẹn fúnra mi wọ́n ní olè yẹn ó sá wọ́n ní kó sá wọ́n ní ojú tọwọ́ ojú ọwọ́ ẹ̀lẹ́ ojú tọwọ́ ẹ̀lẹ́ ẹ tún wá ń pariwo lè olè kí ló gbé kí ló gbé ń gbà yín that's bí Yorùbá ṣe pa òwe yẹn nìyẹn kí ló wá gbé ibẹ̀ kí ló gbé ń gbà yín ó ti yé tí n bá ní mi ò jáde àwọn thousand of people mẹ́rin tẹ́ show don show love is normal pé you don't know that àkáǹtì ẹ̀yìn wọ́n ti pa àwọn lára àwọn tó tó bring àkáǹtì mi down olórí orílẹ̀-èdè wà ń bẹ̀ ọlọ́ọ̀lẹ́dìmọ̀ rẹ̀ gbogbo ẹ̀ ní mo mọ̀ àwọn èèyàn tó tough kì í ṣe ordinary person àwọn èèyàn tó bring account mi tó gbé account mi wálẹ̀ ọlọ́run gbọ́ kò ń ṣe kọ̀mọ́nà àti bákan sọ pé àwọn kan ọlọ́run gbọ́ àwọn olórí orílẹ̀-èdè wà náà wọn tó bring account mi wálẹ̀ yes kò ń ṣe pé tó bring crowd mi because even most of things tí n bá sọ mi ṣe pé mo fi ṣe pride wọn wọn they don't want people to listen they want àwọn kan wà tó pé èmi àmì ni you know please please everybody has their talents and everybody kọ́ gbogbo èèyàn kò sẹ́nìbọ̀ tó rubbish out of nonsense téèyàn bá sọ when you listen at times you get sense from it alright out of nonsense téèyàn bá sọ wàá get sense nínú ẹ̀ nígbà mìíràn ìyẹn bó ṣe jẹ́ àwọn science yẹn ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n bá dẹ̀ ti ń rí sáà yẹn náà gbà mí àwọn tó máa ń ní ìforítì wọ́n ti rí sáà yẹn náà wọ́n máa wá máa lọ àmọ́ pé kí ni tó ń bá lọ báyìí jẹ́ kí n give more time maybe things will be okay bí olórin yẹn ṣe sọ pé má sọ̀rọ̀ etí nù o nígbà ìdánwò ni o báwo lè àwọn èèyàn kan ṣe máa dúró bí ìdánwò fún ìwọ tí ìwọ ọ̀dẹ̀ kì í ṣe ìdánwò fún àwọn wọn ni má sọ̀rọ̀ etí nù o ìgbà ìdánwò ni o ó máa tó wálẹ̀ o àwọn èèyàn tó dẹ̀ ń fara ní àwọn ló dúró náà ń sọ fún ẹ wọ́n máa lọ́lọ́run ló ń fìyà jẹ o ọlọ́run ló fojú ẹ̀ gbolẹ̀ o ọlọ́run ló ba òwò ẹ jẹ́ o ọlọ́run ní ọwọ́ mẹ́bọn ṣe jẹ́ ló lé o ṣọlọ́run ń jalè ní ṣọlọ́run ṣe fúrọ́ọ̀dù ni ṣé ọlọ́run ṣọlọ́run máa ń ba tẹni jẹ́ ni àbí kí n ṣe nǹkan tó ń gbọ́ lọ́run fún wa ló ń jẹ́ ni so àwọn sáìsì yìí ni wọ́n ní àwọn àmì ni ó máa tẹ̀lé àwọn tó bá gbàgbọ́ àwọn sáìsì oríṣiríṣi sáìsì àwọn ọ̀dà a sọ fún Fáráò náà oríṣiríṣi àmì kó tó di pé tiẹ̀ bàjẹ́ a sọ fún a lot of a lot of people tí a ti rán ó ti yẹyin tí a ti ránṣẹ́ sí with signs àti àwọn ìdánilójú ńgbà mìíràn kó tó di pé Ọlọ́run wá ṣe ìdájọ́ so àmì dáńjẹ́ tó ṣe pàtàkì tó dára ó ti yé èmi ní àwọn àmì mo sì mọ̀ mo máa ń take note of every sign mo máa ń take note of everything around me but you know what màá ṣe bí gbà mí pé mi ò rí ó ti yé kí lẹ fẹ́ gbà nípa ẹ you are you are you are in fact woman beings are terrible please don't don't don't don't follow me around if you don't want to fail irú ọjọ́ yẹn sì tí mo rí àlápàtẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ máa ní mo rí ìran báyìí báyìí o orílẹ̀-èdè yẹn mi ò ní sọ mọ́ ọlọ́run ò ní jẹ́ kí n rí nǹkan ní tí ò da nípa ẹ̀yẹ̀ kan kí wọ́n máa sọ tó bá ti ṣẹlẹ̀ sí kó ní kálukú gbé àpótí tiẹ̀ ó lè jẹ́ ọlọ́run kan tó bá gbàdúrà nígbà mìíràn pé olúwa má jẹ́ kí aburú ìṣẹlẹ̀ sí ẹlòmíràn ó lè jẹ́ pé ọlọ́run kan fẹ́ fi aburú ṣe náà because of you because kó ba lè fi ẹ́ lọ́rùn sílẹ̀ because tí tẹ́lòmí ò bá ba tẹ́lòmí ò bá rí ìṣòro àti ìdààmú to máa jù lọ kò ní fi ẹ́lẹ̀ ńgbà mìíràn kò ní fẹ́ ó yẹ mọ̀ kò ní yé dá ẹ láàmú so at times God we want to give them problem that is more than their capacity so that you can be relieved I mean you can be released from their from their custody you know so ẹ rí pé mo sọ̀rọ̀ nípa eh, ọkùnrin. Uh, mo sọ nípa obìnrin ọ̀rẹ́ ọ̀rẹ́ máa ń dàyàn ọ̀rẹ́ máa ń give a skill mo ní àwọn ọ̀rẹ́ tó máa àwọn users sign yẹn pé eléyìí o lè ó ń bínú ẹ tó bá ti dìgbà tó fẹ́ ṣe nǹkan akàn já ẹ lẹ́nu ìgbà mìíràn kedere kò ṣe pé bóyá a máa wí pé ó dẹ̀ jù ń lọ ó le jù ń lọ but ó yẹ òun ló yẹ kóun le ju bèbí yìí lọ náà but bèbí yìí le jù ń lọ òun ló yẹ kóun gbé dání bí bèbí ṣe gbé dání náà but baby, yìí ló wá gbé dání ó ju òun lọ a máa wù ẹ́ kò wá ní fẹ́ bẹ́ẹ̀ lọ bí kankan torí tó bá gbẹ́sẹ̀ báyìí á dàbí pé ṣe ló ń ṣe competition pẹ̀lú ẹ̀ tó bá jókòó á dàbí pé ṣe ló fẹ́ bá dọ́gba tó bá ṣe lé á dàbí pé ṣe ló fẹ́ ṣe nǹkan tó ṣe tí yẹ you get me so a máa fẹ́ dọ̀jẹ́ ó ti yẹ bẹ́ẹ̀ yẹn irú àwọn ọmọ bẹ́ẹ̀ gan wọ́n máa ń wà ní ọmọ kékeré tán bá fún wọn tán bá jọjọ kó yín papọ̀ fún eh, project tó bá ní kẹ́ ṣe project irú wọn lè fi project yẹn lẹ̀ fún ẹ kó má fẹ́ kó o wọn ò ní fẹ́ dá sí wọn fẹ́ kó nìkan ṣe gbogbo project yẹn tó bá parí project yẹn gbogbo wọn wá present ẹ̀ fún wọn you understand me wọn máa bìlí pé hmm, àwọn kan lò ní ṣe fún now people used to do that for my daughter a lot My mami mama ni but they are taking advantage of money but no worry they are also giving you out to me you know you know you understand what I mean so ẹlòmíà she's a fool now let us just give her the word she do it alone And when they do it alone, they now present it to the whole class and to the whole teacher that they did it together. They never do it. They are users. But they will be thinking they are actually using you and making full of you. You are just an, you know, instrument. They can use But You are gaining more by you doing the work of four man. That is maybe you are six. You are doing work of six people. You understand me? And they are thinking they are cheating on you. And you are presenting it as all of you did it together, you are actually gaining more strength. You are gaining more energy. But they, if they don't be careful, they'll be losers. They'll be losing many things. You understand me? So, users, they believe that they are smarter than you. People who always dodge you in the time you need them most, they believe they are smarter than you. When they feeling when you overcome that situation, they come back to you again. They believe they are smarter than you, but you know what? You are smarter than them. Because don't be weak. I'm not saying you should continue to be a fool to them. Don't be fool to them. Okay? But they are losing. You are gaining. I'm gaining, they are losing. Those who cheat me, those who rob me, those who trying to to do somehow to me, eh? See ò da. Àwọn ló lose èmi ò lose wọn ò fún mi ní nǹkan tí mo fẹ́ attention tí mo fẹ́ yẹn kò make me a loser attention tí mo fẹ́ yẹn tí wọn ò fún mi kò jẹ́ kémi di loser ó ti yé attention tí èmi fẹ́ kò jẹ́ kí n di loser láíláí tí wọn ò fún mi yẹn ok àwọn ló fail giving me the attention that I needed that you refuse then you were a failure to me and you also using that to tell people that you know what look at the way bá ṣe treat ẹ to please other person you are also committing a great sin especially to bá tún bí obìnrin tó bí ọmọ obìnrin bọ́dẹ̀ ìjọkùnrin náà ló ń ṣe bẹ́ẹ̀ to tó bá bí ọmọkùnrin you are also doing it to your, to your children let me tell you something one thing tí mo mọ̀ tí mo máa ń ṣe tí mo dẹ̀ mọ̀ pé ó wà nínú ayé ìyàwó tí ọmọ mi fẹ́ bẹ́ẹ̀ ìyàwó tí ọmọ mi fẹ́ yẹn ó máa ń fẹ́ ó máa possess nǹkan ẹ mọ̀ kó fẹ́ gba nǹkan kàkàkà kó fẹ́ process tó bá ti rí nǹkan kò ní fẹ́ kí any other person yóò ti yé bẹ́ẹ̀ kó súnmọ́ yóò máa ń take charge of anything tó bá ní ó ti yóò ti yé bẹ́ẹ̀ ọkùnrin ó wà nínú mi bẹ́ẹ̀ mo mọ ó máa take charge ó máa hold ẹ̀ kàkàkà ó máa ha kàkàkà mọ́ ó ti yé bẹ́ẹ̀ mo I have it over caring I don't want my things to turn to another person okay kò dẹ̀ sí bá ṣe máa ṣe bòlò láyé tí ò ní rùn ìgbẹ́ kò sí bó ṣe máa ṣe bòlò in fact tó bá over process èèyàn tó bá over show love sí èèyàn tó bá over show love sí èèyàn <laughs> if you don't be careful Tolu wàá mú ẹyin kan wàá fọ you miss it okay it's more oil now wàá fi ra orí àwọn meat pie good job mi sọ fún ẹ kó máa dáa so over process kò dẹ̀ sí bó ṣe ṣe bòlò tí ò ní rún understand because o bá tún over process ẹ̀ tó over care ó ti ṣe mírì You o ó ti ṣe mírì ni over process tó o love tó over do everything offence ló máa rí sí ó lè ní wo tó bá ti rí obìnrin torí ẹ̀ míì wọ́n máa ń sọ fún mi bí ẹni tó ń bá sọ yìí kì í ṣe eléyìí ẹnìkan ò ń ṣe Wàsíù Àyìndé o ẹnìkan ò ń ṣe Wàsíù gbogbo àwọn èèyàn tó máa ń sọ̀rọ̀ fẹ́mi yẹn ẹni tí ọ̀rọ̀ tí wọ́n ti sọ ń pa mi àwọn tó mọ̀ mí àti tí wọ́n sọ̀rọ̀ fún ló máa ń sọ bẹ́ẹ̀ ó ti yẹ yín lẹ́yìn hmm, some people no dey take nonsense that that's nonsense you dey drag somebody if you no drag me i no go drag you if you no me wọlé i no go fear wọlé you no drag me i no go drag you you no against me i no go against you you respect me i go respect you i no go fit dey respect somebody you go dey come dey disrespect me say who die if anybody wants it tí àwọn èèyàn torí ẹ̀bí ṣe wà mí lè bá mí lè respect kéwọ̀ mọ́ because kò respect mi mo ti fún ní mo ti fún ní respect mo ni láyé mi mo try gan and gbogbo nǹkan tí mo hate láyé mi ni ó ṣe fún mi I don't like people like that because if you try to befriend or do anything with that person tó bá rí ẹni eh. ọjọ́ tí ẹ̀mí nǹkan tí bá rántí nǹkan tó ṣe fún mi ó lè gùn mí èèyàn lè ṣiṣẹ́ ọlọ́run níjẹ́ ṣiṣẹ́ so ẹni tó o bá lè bá ṣe you don't mingle with that person mi ò lè bá ṣe tó wà. ẹni tó bá gbé mi lọ public ẹ tó gbé mi sọ́wọ́ èèyàn tí ò bá mi sọ̀rọ̀ nínú ilé tẹ́lẹ̀ àbí tí mo ti bá sọ̀rọ̀ tó jẹ́ pé òun ló cause gbogbo wàhálà fún mi àmì ó cause wàhálà fún mi ẹ tó wá gbé mi sọ́wọ́ àwọn èèyàn kó ní kó ṣe ní bó ṣe wù wọ́n I cannot mi ì lè bẹ́ni ẹ̀rẹ̀ dábẹ̀ ọlọ́run ilé ìmọ̀ràn gbọ́ kó ṣe pride kò ti yé so be careful gbogbo àwọn èèyàn tó máa use àwọn users users people be careful àwọn èèyàn tí ò ní plan fún ẹ àwọn èèyàn tí ò ní future fún ẹ àwọn èèyàn tí ò ní nǹkan tó dára fún ẹ be careful about them okay so signs nìyẹn àwọn signs Die la sọ nínú e o àwọn signs ọ̀rọ̀ yẹn a fun yín ní kékeré ni ọkùnrin ọ̀rẹ́ ìyàwó ẹlòmíì lè fi time tó bá rí pé fẹ́ ṣe nǹkan báyìí ó kàn búùkù ó kàn lè lóun níṣẹ́ lọ́fíìsì ó lè lóun ní òun àtàwọn colleagues òun kan ìwọ ẹ̀yin ní party nínú ẹni kọ̀ọ̀kan tẹ́ ṣe tó wà important nínú family yín tí ọkọ ẹ̀ àbí ọ̀rẹ́ àbí partner àbí kíní ẹ̀ tí ẹ gbọ́dọ̀ jọjọ wà ń bẹ̀ á kàn sọ pé òun ní nǹkan kan tó fẹ́ ṣe kò dẹ̀ sẹ́nìbọ̀ tó máa represent in fact in tí ò wà important wọ a máa fún ní time jù lọ in tí ò wà important wẹ a máa fún ní time yẹn mi pé kò really ní time fún ẹ rárá àmì kò ní future fún ẹ and anybody tí ẹ bá dẹ̀ lè ní future fún tí ò ní future fún ẹ tí ẹ lè jọjọ rìn tí ẹ ní focus tí ẹ ní attention kan tí ẹ dẹ̀ ní nǹkan kan tó jọ tó máa nígbà eléyìí kìíní yẹn ọkọ mi máa ń ṣe o mo láì gẹ̀ gan mo fẹ́ sọ kìíní yìí nígbà kan báyìí nígbà tí wọ́n pè mí sí eh, Africa Magic Yorùbá tí mo ṣe sọ́ọ̀ nísìnyí náà gbogbo ẹni tó bá ti pè síbẹ̀ kẹ́ tó máa track ẹ máa tag mi gbogbo ẹni tó bá invite nígbà yẹn lady kan báyìí ó máa ń ṣe Africa Magic Yorùbá eh, ó wà ní ọ̀dà ọ̀dà Fẹ́mi Ọ̀ṣì náà ni wọ́n ti máa ń ṣe program lady yẹn ṣá ó interview mi àti late eh, father of my baby nígbà yẹn so gbogbo nǹkan tí wọ́n máa ń béèrè ní ọwọ́ àwọn couples yẹn ni pé gbogbo nǹkan tí you should be able to know pé ọkọ mi nǹkan tó lè ṣe lélẹ́yìí ó ti bẹ́ẹ̀ kó má kó má kó má ẹ̀ ní láti wọn ò ní sọ fún yín nǹkan tẹ́ máa ṣe ó ti yé wọn ò ní sọ fún yín you should be able to say okay ìyàwó mi ah, ìyàwó mi ní school ṣe ah, ìyàwó mi ah, kò ń ṣàgbèrè o o trust ọmọ ẹ o ti yé but nígbà míì tó bá dákẹ́ yẹn kò ṣe pé ó ti yóò di àbí nígbà tó bá dẹ̀ sọ̀rọ̀ nígbà míì kì í ṣe pé bóyá ó bínú àbí bó ṣèkà o ti yé bẹ́ẹ̀ you know you be able to know your wife ẹni tó ń bá ṣe you understand me so because two cannot work together except they are in agreement alright you have to be together both in spirit even when you are not together physically you have to be together in fact tó bá tó stage kan fún àwọn tí wọ́n bá made together if your you and your husband or your husband and your wife are made together tó bá ń ro nǹkan ó sọ fún o nkiri yẹn náà ló bá máa rò lọ́kàn because there is something magnet there is a spiritual connection okay there is a spiritual connection ìyẹn bó ṣe jẹ́ everybody has their talent ibi tẹ́lẹ̀ dá sí lójú ẹ̀ èmi náà níbi tí mo dá sí ó ti yé bẹ́ẹ̀ so ìyẹn bó ṣe jẹ́ ẹ ṣé gan ni a nírìí jù báyìí lọ ẹ jẹ́ kí a tún máa wá bye for now.